ìkọ́nú àwọn ọmọ yín bóyá inú bíi jù tàbí ó wò pé àkòyẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin àti ẹ̀ mi lè sọ pé ó bá yín jà kò tó bá yín jà àmọ́ ó fi ẹ̀hónú ẹ̀ hàn ni pé ẹ sinimá kan tóun ṣe tóun pe àkọlé ẹ ní ọkọ ramọta bákanbákan àmọ́ báwo ni ọ̀rọ̀ yẹn gan ṣe rí lára yín kí ni ó ṣẹlẹ̀ láàrin yẹn mà. ọ̀rọ̀ ńlá tó ló di ọjọ́ mẹ́rin gbáko mo fi ń sun ẹkún tòrutòru ó gbomi lójú mi púpọ̀ torí pé nǹkan tí mi ò rò ìjọ tí mo ti ya fíìmù mi láyé sórí mi ò papọ̀ mọ́ téèyàn àwọn tó jẹ́rìí náà ń jẹ́rìí mákẹ́tà mi dìde dúró jẹ́rìí sórí àìsà mi dìde dúró jẹ́rìí sórí mi ò papọ̀ mọ́ téèyàn mi ì mọ̀gbà tẹ́ yà mi ì sí nínú ẹ̀ mi ì tí ìyáṣẹ́ tèmi Ọdúnládé ló fún mi ní déètì déètò ìpè lọ́nà èmi ti kó àwọn èèyàn kan jọ mo lọ borí mọ́bì kan mo lọ jí sítórí ìyá ọkọ rámọ́tà ní tiẹ̀ ilẹ̀ ẹ̀mọ́ ní tèmi eré ọlọ́ba lérè mi kí ló fi papọ̀ mọ́ eré àǹgúnṣe yahoo àfẹ́wọ́wọ́ nínú sítórí mi èèyàn mẹ́ta ló jọba nínú ẹ̀ torí ìtàn ayé ayébáyé ni mo lọ wù ọba àkọ́kọ́ láyé jọ́hun nígbà tí ìlú òyìnlájú ògbólúkẹ́ni ọba kejì ògògó ọba kẹta ọdúnládé nǹkan ó papọ̀ mọ́ kọ́ramọ́ta. òpó papọ̀ mọ́ ìyàwó. a ó so dùn mí kí ló wá dùn mí ni pé àwọn tí ò tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ yẹn tí wọn ò mọ tí wọn ò rí sórí ni ọbẹ bọ̀bọ̀ kan wà nílùú òyìnbó mo ṣáàtì fa ẹni tó sọ dáadáa mo yìn wọn mo fà wọn lọ́lọ́run lọ́wọ́ kọ́ mi ṣe ìdájọ́ dáadáa fún wọn káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà lètò fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní gbogbo ibi tẹ́ ti ń wò wá yálà lórí ẹ̀rọ alágbèéká ní internet Facebook YouTube Instagram tàbí lórí ẹ̀rọ amóhùnmáwòrán mo kí wa pé àkàbọ̀ lẹ́ẹ̀kan sí i àwọn màmá wa ti wà ń kalẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní àwọn abiyamọ tí wọ́n jẹ́ kí tí wọ́n pọnmọ́ tí wọ́n jẹ́ kí ọmọ jábọ́ bẹ́ẹ̀ náà ni mama ereko wọ́n ti wà pẹ̀lú wa níbi púpọ̀ yìí ẹ ti máa rẹ́rìn pé ah màmá ni màmá yẹn bẹ́ẹ̀ náà ni <laughs> màmá ẹ káàbọ̀ sórí ètò wa mà ẹ kújọ́ mẹ́ta ṣara le tẹ́mi bá tiẹ̀ wojú ìmáàmọ̀ pé kókókókó báyìí òun làárọ̀ tá ń le mọ́mì mo mọ̀ wípé púpọ̀ náà àwọn ènìyàn ò dá yín mọ̀ ní orúkọ ṣe mọ ìnagijẹ ìyè eréko ìyè eréko lọ́tún ìyè eréko lósì mọ àwọn pé à ah, ṣé ìyá tó bí eréko ní èkó ni àbíbo ni ìyè eréko gan ti wá ṣe lè kọ́kọ́ ṣe àfihàn ara yín fún wa kẹba wa kí àwọn aráalé kí ẹ dẹ sọ ibi tí ìnagijẹ ìyè eréko ti dé. <laughs> mo kí gbogbo aráalé o <laughs> ẹ̀yin olólùfẹ́ mi pátápátá lọ́kùnrin lóbìnrin orúkọ mi ni Mọ́rẹ́nikẹ́ Aláùsá Sulaiman tí gbogbo ayé mọ̀ sí màmá eréko níbi tí ìyè eréko yìí ti wà <laughs> ó wá láti ọ̀dọ̀ ọ̀gá mi dẹ̀yìndé ẹgbẹ́bùnmi ó rà pọ̀ pé wọ́n fún mi ní róò kan gbà náà àwọn á sọ fún mi pé kí n sọ pé ṣọ́ọ̀pù mi mo ṣáà débẹ̀ ìyàwó ẹ̀ ni mo bá nígbà yẹn ọ̀gá olówó tí mo wà lọ yẹn ìyàwó ẹ̀ mo bá ó dẹ̀ tọ́jú mi dáadáa pé ọkọ wọn ò sí nílé ìbọ̀tán máa tó dé gbà tí wọ́n dé àrírarí pẹ̀lú bàbá olówó tí mo wà lọ yẹn ó wá ní ah, ìyàwó ẹ̀ wá ní ẹ ti lálejò ó wá ní ta ni ó ní màmí eré kù hmm. <laughs> pé sọ pé màmí ọdẹ wa kí mi ṣe ṣe ayé ìgbà yẹn dẹ̀ rí phs ńlá gbàgbà ni a máa fi ṣe kínní pàtó tó bá di lálẹ́ gbogbo ibi tá a péjọ sí yẹn wọ́n á máa kí kínní yẹn bọ fídíò ńlá gbàgbà yẹn gbà yẹn so nígbà tó débi ṣáìdì yẹn ló sọ fọkọ ẹ pé tí náà ta ni àmẹ́ríkò gbogbo yẹn ṣe ni ẹ́ẹ̀ la máa pè yín àmẹ́ríkò la máa pè mí yẹrẹ́kò mú tiẹ̀ bí mi gan àmọ́ kọ̀ọ̀kan wà fún àwọn onítíátà ọjà tábà ní àfẹ́ kan rà báyìí òun náà máa fún mi tọ́ba rí kó gbé ẹnu yẹn gan-an náà máa tẹ̀ bàtì fún ẹ bí eré kò ṣàṣe dé náà nìyẹn tí mi ò rí bí yẹn sí. gẹ́gẹ́ bí àgbàlagbà lẹ́nu iṣẹ́ yìí mo mọ̀ wípé ọjọ́ tẹ tiẹ̀ ọjọ́ tí ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ ẹjọ́ ṣé ẹ lè yànnàná àwọn ìpèníjà kan tẹ́ ẹ ti rí rí torí bóyá àwọn ọmọ ọ̀dọ́ ọ̀sìn wọn á wò pé ah ó bá mi sọ̀rọ̀ bákan ó ṣe bákan sí mi wọn fún mi lówó tó ẹ̀ẹ́kínní kan wọn á wò pé wọ́n mi ìṣiṣẹ́ tíátà yẹn mọ́ á sí àwọn ìpèníjà kan tẹ́tí máa pera yín pé Mọ́rẹ́nikẹ́ ṣoṣù ọ̀ ṣó dá ẹ lójú pé o fẹ́ tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ yìí <laughs> káfí lè kọ́gbọ́n. Ah, mo ti wá rí mo ti lọ mo ti wá rí mo ti lọ hmm. gẹ́gẹ́ bí àwọn ìpèníjà tẹ̀wé yẹn ṣe lórí ibi tó yẹ pé àbẹ̀rẹ̀ iṣẹ́ náà àìmójútó láti produce kí wọ́n dẹ̀ fẹnu tó dùn kó ra mọ́ra pé kí ni má bẹ́ẹ̀ ṣe ni ká ṣe tán ká má rojútu ẹ̀ hmm. ìyẹn lọ rẹpẹtẹ nígbà tó yá mo ní mi ò ṣe mọ́ mi lọ mójútó bẹ́ẹ̀ ṣiṣẹ́ tíátà mọ́ rárá mi ò ṣiṣẹ́ tíátà mọ́ hmm. mo lọ mójútó iṣẹ́ mi ọjà mi mo ń tajà aṣọ ni mo ń ta àti engine oil. Mm ni mò ń tà àmọ́ tí n bá sùn nígbà tó dé bí ọdún méje kó tó pọ̀ ọdún méje yẹn tí n bá sùn báyìí màmá lálà pé mò ń ra tì gbàmí wọn lè jẹ yàrá ìbò yìí náà máa pín mi mọ́ lójú àlá tí n bá jí máa ní láyé àlá tí ò lè ṣẹ ni <laughs> àmọ́ nígbà tó wá di ya two thousand and two kíní ìwà ń hun mi ó ń hun mi pàtó di yíya two thousand and three January mo wá padà mo wá lọ béèrè pé kí ni gbogbo nǹkan tí wọ́n ti ṣe torí pé amọ̀nà ìṣí kì í ṣamọ̀nà mi ì dẹ̀ fẹ́ tó máa ma embarrass mi bí àṣà ìní olóyìnbó ẹ má bínú so mo kọ́kọ́ gbéra ó di nígbà náà Yínká Quadri òun gan lè má rántí ọ̀rọ̀ yìí mọ́ ó sì ń gbé ní Kano street lébìtẹ́ mẹ́ta mo wá gbalé ẹ̀ lọ nígbà tí màá délé ẹ̀ mo bá gídé kó sọ̀kọ́ mẹ́ wọ́n sọ fún pé màmá kan ń béèrè yín láti bàjá àti àwa ríra ni ah, àwa kíra yìí máa ń mo fẹ́ padà àwa ni ah, ó wà ókè pé àmọ́ kí má máa jìnnà sí wọn kí má wá kí wọ́n á jẹ́ kó tóṣù méjì méjì kí tó máa wá bí tí n bá ń wá ń gba gbogbo wọ́n á lè. wọ́n lè máa rí yín wọ́n á lè máa rántí. láti fún mi ní ìyẹn kọ́ ni mo bá wà. mo wá láti béèrè gbogbo ohun tí wọ́n ti ṣe. láàárín wọn ọdún méje tẹ́yìn ò sí ń bẹ̀. Hmm, mo fẹ́ ṣe gbogbo ẹ̀ yẹ́nì kúkú èmi bá ti wọlé báyìí production ni hmm. <laughs> tí bá ṣì ń sọ pé tí a bá fẹ́ ṣiṣẹ́ ẹ pè mí ìyẹn ni màá máa wá arú tó ní kí màá wá yẹn ìrẹ́dì tó bá yá fúnra wọn á pè mí síṣẹ́ nígbà níyà two thousand and three january yẹn gbà tó di two thousand and three yẹn náà april mo pe location mo ṣe mm, ẹ̀sán mo ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn. láti bí ẹ̀sán. Mm tábà ní ká wò láti ibi ẹ̀sùn nígbà tẹ́ bẹ̀rẹ̀ a máa rí i pé ìyàtọ̀ ti wà pẹ̀lú ẹ̀rọ ayélujára ẹ̀rọ alátagbà nísìn mm. torí mo rí i pé mo wá yín lórí Instagram mo bá yín bẹ̀ ẹ̀dẹ̀ update màmí ẹ báyé ṣe yí ẹ̀yin gan bá wọn yí gẹ́gẹ́ bí orin bàbá wa Haruna Ṣọlá <laughs> àwọn kílẹ̀ yẹn lè sọ wípé ẹ̀rọ ayélujára ti fi kún iṣẹ́ yìí fún yín àti pé kí làwọn ìpèníjà tó wà ń bẹ̀. ohun hmm. <laughs> tí nǹkan tí ẹ̀rọ ayélujára sọ ṣẹ́wàdà ó pọ̀ púpọ̀ tá a tiẹ̀ lè sọ lẹ́yìn pé ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ń gba mí ò ń dojú ìjà kọ́ wa ó dẹ̀ yìí tó tó ń fi ń gbèrèrè fún wa náà pọ̀ ayé ìgbà yẹn sì kò sí YouTube ni bẹ́ẹ̀ni mákẹ́tà nìkan ni nísìnyí ò lè ṣiṣẹ́ kó bínú ó gbé fún mákẹ́tà ò ń gbé nǹkan mi lọ online torí pé ohun tó bá dì síbẹ̀ tó ti dẹ́ ẹ lójú wà á rí owó ẹ̀ ó ń jáde báyìí ẹlòmíì oṣù mẹ́ta ló máa gbowó ẹ̀ èmi bẹ́ẹ̀ mi ṣe báyìí tí n bá ṣe one and two oṣù kan ni tí wọ́n bá gbé one sí ní déètì bóyá ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n gbé déètì títú yẹn jáde ṣá ó ní máa gbà owó méjèèjì pọ̀ iṣẹ́ mi á dẹ̀ sì tú wà lọ́wọ́ mi. Hmm, ẹ̀yin lẹni ráìtì iṣẹ́ yín. <laughs> ipe ṣẹ́ndé Africa Magic wọ́n ń rí jẹ́ẹ̀tì kan ọlọ́run ò tí ì jẹ́rìí hmm. ọmọ àgbà ni. a jẹ pé ó ti bù sí àpò yín púpọ̀ lọ́nà tó pọ̀ tá a gbọ́dọ̀ máa sọ. <laughs> bẹ́ẹ̀ ni eh. àwọn ìṣòro kan tí mo wá rí púpọ̀ jù gbà tí kò tí ì sí ní YouTube tó jẹ́ marketer mo rí látọ̀dọ̀ mákẹ́tà mo rí látọ̀dọ̀ kọ́dínétọ̀ àmọ́ mákẹ́tà kan wà tọ́lọ́hún ń fure fún lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ yìí máa máa fi fún títí dọjọ́ alẹ́ ìyẹn ni abdulrasaq corporate picture olóyọmí nínú ìṣòro lọ́dún náà adẹ̀tiwansin náà lóde tí mi rántí náìtì náà tèmi àti corporate tiwa ọlọ́run ò lè yà wá nígbà tó yá mo gbá kọ́dé mo ta sí online mo da everybody wọnú àmọ́ mo tún wá rorí mi wò pé hmm, ìgbà ìpọ́njú là mọ̀ rẹ̀ ẹni tó dẹ̀ fi bí ṣolóore ìyá ni ó jẹ́ kú mo tún tún padà sọ́dọ̀ ẹ lọ́dún yìí. Hmm, ẹ tuntun bá wọn ṣiṣẹ́. <laughs> mo ti tún ṣiṣẹ́ fún òun ni ọmọ alájà tó yìí jáde láìpẹ́ yìí òun ni òun ni mi ṣe fún ìyá kùkù tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí àná ni pàtó ìjáde òun náà ni mo ṣe lówó ara mi mo tà fún pé ìlú ló fẹ́ rà. ó dẹ̀ ń pé. à ó dẹ̀ rà dáadáa mo tutù ṣe mí lọ́wọ́ ń sin ọmọ olúwẹ̀rí hmm. òun náà ni màá tún gbé fún tí náà bá ti wọ̀ kó gòun. a jẹ́ pé <laughs> bẹ́ẹ̀ ṣe ṣàlàyé wọn he is a trustworthy person. Ah! ìyàwó tí ẹ̀ ń jẹ mí náà ti máa sọ pé wo mo nídìí owó bàbá bàbá báyìí fún mi fún mi fún mi à fún mi hmm. èèyàn dáadáa ni. àmọ́ tẹ bí mo ṣe sọ wípé àwọn ìpèníjà tẹ̀dẹ̀ mẹ́nuba díẹ̀ mo mọ̀ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìkọ́nù ẹ̀ àwọn ọmọ yín hmm. torí ọmọ náà ni gbogbo wa jẹ́ sí yín ìkọ́nù àwọn ọmọ yín bóyá inú bíi jù tàbí ó wò pé àkòyẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin àti ẹ̀ mi lè sọ pé ó bá yín jà kò tó bá yín jà àmọ́ ó fi ẹ̀hónú ẹ̀ hàn ni pé sinimá kan tóun ṣe tóun pe àkọlé ẹ̀ ní ọkọ̀ rámọ́tà bákanbákan mm. láàrin ẹ̀yìn àti ọmọ yẹn Jamiu Azeez ọ̀rọ̀ yẹn ṣe bí ọ̀rọ̀ ó tàn ká ṣẹ́fẹ̀dẹ̀ mọ̀ pé oríṣiríṣi èèyàn ló dá sí àwọn tó dá sí dáadáa àwọn tó dẹ̀ ní nǹkan míì tán fẹ́ gbàǹdí ẹ̀ tán fi dá sí àmọ́ báwo ni ọ̀rọ̀ yẹn gan ṣe rí lára yín kí ni ó ṣẹlẹ̀ láàrin yẹn mà. <laughs> ọ̀rọ̀ ńlá tó ló di ọjọ́ mẹ́rin gbáko mo fi ń sun ẹkún tòrutòru ó gbomi lójú mi púpọ̀ torí pé nǹkan tí mi ò rò ìjọ tí mo ti ya fíìmù mi láyé sórí mi ò papọ̀ mọ́ téèyàn àwọn tó jẹ́rìí náà ń jẹ́rìí mákẹ́tà mi dìde dúró jẹ́rìí sórí àìsà mi dìde dúró jẹ́rìí sórí mi ò papọ̀ mọ́ téèyàn mi ì mọ̀gbà tẹ́ yà mi ì sí nínú ẹ̀ mi ì tí ìyáṣẹ́ tèmi Ọdúnládé ló fún mi ní déètì déètò ìpè lọ́nà èmi ti kó àwọn èèyàn kan jọ mo lọ borí mọ́bì kan mo lọ jí sítórí ìyá ọkọ ramọ́ta ní tiẹ̀ ilẹ̀ ẹ̀mọ́ ní tèmi eré ọlọ́ba lérè mi kí ló fi papọ̀ mọ́ eré àǹgúnṣe yahoo àfẹ́wọ́wọ́ nínú sítórí mi èèyàn mẹ́ta ló jọba nínú ẹ̀ torí ìtàn ayé ayébáyé ni mo lọ wù ọba àkọ́kọ́ láyé jọ́hun nígbà tí ìlú òyìnlájú ògbólúkẹ́ni ọba kejì ògògó ọba kẹta ọdúnládé nǹkan ó papọ̀ mọ́ kọ́ramọ́ta. òpó papọ̀ mọ́ ìyàwó. a ó so dùn mí kí ló wá dùn mí ni pé àwọn tí ò tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ yẹn tí wọn ò mọ tí wọn ò rí sórí ni ọbẹ bọ̀bọ̀ kan wà nílùú òyìnbó mo ṣáàtì fa ẹni tó sọ dáadáa mo yìn wọn mo fà wọn lọ́lọ́run lọ́wọ́ kọ́ ló ń bá mi ṣe ìdájọ́ dáadáa fún wọn èyí tó sọ burúkú mo fà wọn lọ́lọ́run lọ́wọ́ nǹkan tó bá tọ́ tó yẹ ọlọ́run ṣe. ó sick location mi dẹ̀ ń bọ̀ lọ́nà pàṣẹ wà ń bẹ ọdún wà ń bẹ okó gbogbo orí ńlá ńlá yọ mo wá sick lídùúró dẹ ní mi ẹ bá wo inú ilẹ̀ mọ́ yẹn ẹ rí bí ẹ rí àwọn ibì kan tí àárẹ̀ yẹn tó yọ lára mi àárẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mo jí sítórí yìí ó dùn mí gan o àmọ́ ti bẹ̀ mí kí la fẹ́ ṣe ọmọ mi náà ni hmm. ó yà mí lẹ́nu fún tọrọmọ kakọ sí wa ni ẹ mo mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn àgbàlagbà ṣe máa ń sọ wípé àgbà tí ò bínú náà lọmọ ẹ̀ ń pọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ńgbà tá a bẹ̀rẹ̀ náà mo ní ọ̀jà tẹ̀ fi ń pọ̀n wá kò ní tú àmọ́ tá a bá ní ká wò mo mọ̀ wípé tán bá pè yín gan sí location pé kẹ́ wá bá wa ṣeré bíi grandma bíi mommy lọ ń pè yín sí ǹjẹ́ ẹ̀ tí ẹ̀ ti kópa nínú iṣẹ́ kankan tó yẹ pé wọ́n á ní ó dáa o mọ́mí o ẹ̀ máa wọ ṣọ́ọ̀tù ẹ̀ máa wọ níkà pẹ̀lú wa o bẹ́ ṣe wà yìí o bóyá mọ́mí máa gbé jagamu ní o ẹ̀ lọ ẹ̀ lọ tẹ̀ sí wọn lójú ẹ̀ lọ tẹ̀ sí wọn lára ní o ṣé àti rí producer kankan tó ti kọrú story yẹn tán ti fi yín tán ti cast yín bẹ̀. ẹ ẹ ọ ti cast mi ọkọ máa ń cast mi àwọn kan ẹ káwọ kíní màá ní mi ń ṣe ìkan wọn ní àwọn ọmọ kéékèèké wọ́n máa fẹ́ kiri mo ní kò sí ohun tó jọ àṣé èèyàn kan ti jẹ́rìí tẹ́lẹ̀ pé ìyẹ́rẹ́ kò ní gbaṣẹ́ yìí lọ́wọ́ yín hmm. láì sí mi bẹ̀ mo ní kò sí iye tẹ́lẹ̀ sàn èmi ò ní ṣèrú ẹ̀ máa fẹ́ àwọn ọmọ inú mi kiri ẹ ṣe jẹ́ kí àwọn ọmọ yẹn kéékèèké máa ṣàṣẹ́wó yẹn tàbí káwọn ìyá <laughs> kọ́ tẹ ó lè ṣe tẹ̀ mọ́ kẹ fi mi ṣe <laughs> àlùbáyé sá tí màmá bá wọn sọ pé yóò dáa ẹ ọmọ kéékèèké ẹ jẹ́ kí n máa gbà wọ́n lámọ̀ràn wáyé mi ẹ̀ ni àwọn irọ́ ó máa máa tì mí lójú ni ó máa dàbí òótọ́ ní hmm. ìgbà àmọ́ lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí àgbéjaga mu. ẹgbẹ́jaga mu ẹ lọ tẹ̀ sí wọn lára. à ń jalè mẹ́rin. báwo ló ṣe rí lára yín. mo fi ṣe pé ní ní ṣọ́ọ̀sì yẹn tẹ̀ sí dá torí àwọ̀ jíǹsì délẹ̀ ni òkò èkó ṣe ti péńpé. àmì ah, àwọn ọmọ pé mi ní ṣe. ẹ̀wọ̀n báwo nìyẹn ṣe wá rí lára yín sí àwọn eré mọ́mì tẹ̀ máa ń ṣe ó ní training kan tẹ̀ ní láti lọ ṣe àbí ó ní àwọn eh, sinimá mi tẹ̀ wò láti hmm. bọ́ sínú kárátà. Hmm. a ti ń wo wọn náà tẹ́lẹ̀ ọjọ́ yẹn wọn ò tiẹ̀ sọ fún mi pé tí mo bá ṣe ni mo kàn dé báyìí àríbọ̀n lè rí rẹ́rìn kọ́tẹ́fẹ́ ṣe ni kí ni èmi ò mọ ọba yẹn onírọ́ ṣáàdúró lótọ́rọ́ gbogbo wọn ti rí mi fi wọn bá ń bá mi sọ̀rọ̀ báyà fi bí pé mi lẹ́gbẹ̀ẹ́ wọn dúró kásọ ṣe báyìí ṣe ikọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tírèmi èmi náà ti kíá mo ti kíá bóyá ọkọ mi náà <laughs> tán àdẹ̀ṣe. àdúpẹ́ lọ́wọ́ náà látìgbà tí ẹ ti wá ń ya sinimá ṣé ó ní iṣẹ́ kan tí a lè ta rí pé iṣẹ́ ìgbà tí mo ṣe tán àwọn ilẹ̀kùn kan tí ò ṣí tẹ́lẹ̀ àwọn ilẹ̀kùn yẹn ṣí kò tún túbọ̀ gòkè àgbà sí. ó ní àwọn ilẹ̀kùn yẹn ti ń ṣí díẹ̀díẹ̀ kó tó kan àmọ́ òun ló ṣí tán pátápátá hmm. ọ̀làdúnjoyè hmm. ní táìtù ẹ̀ ń ló gbé mi tán. ọ̀làdúnjoyè hmm. tó sì bùsàpò torí gbà mí iṣẹ́ agbéyàn á ní àárín o àárín o kò ní bùsàpò àmọ́ iṣẹ́ mi náà bó bá ṣe gbéra náà látúnṣe. corporate ló ta ṣẹ̀mọ̀ mi tí ní orúkọ ni wọ́n fi ń raṣẹ́ nígbà yẹn ó fún mi ní ohun tó máa fún mi lórí ẹ̀ òun náà mọ̀ pé tó bá jẹ́ sí kò tó bẹ́ẹ̀. Hmm. a jẹ́ pé ó everybody wà òkè. àwọn gbogbo nǹkan láyé ká ní tẹ́lọ́rùn. kàṣà máa dúpẹ́. gbogbo ọmọ mi ṣe ń ṣe mí ńgbà náà ń tẹ́ mi ń tó fún mi lórí ẹ̀ ládùn gèyè ń tẹ́ mi tó fún mi gẹ́ so ìtẹ́lọ́rùn lójú ìtẹ́lọ́rùn lójú òun lẹ ti gbọ́ lẹ́nu màmá wa yẹn à ń bọ̀ ẹ máa bá wa ká lọ. ẹ bá wa ká lọ ká jọ gbádùn ètò yìí. oyin mọmọ oyin mọmọ lẹmọ àní oyin mọmọ oyin mọmọ èèyàn kan ní foyin sẹ́nu kóró ojú mò ń fẹ́ kẹ́ mọ́ àléèyàn kan ní foyin sẹ́nu kóró ojú mò ń fẹ́ oyinmọmọ lè to yìí síkìrì ulẹmọ wọ́n ń gbọ́ adémọ́lá mọ́mí and dadi wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ ni brother and sister wọ́n ń gbọ́ oyinmọmọ lè to yìí oyinmọmọ ìbòrí àrán ni mí ọmọọba mọhẹgẹsọ síkìrì ulẹmọ démọ́lá o ọmọ fìdí pọ̀tẹ́ ni mí ní jẹ̀bú òde ọmọjú ṣàgbọ́lá ọgọ́jì akọ́láwọlé èmi lọ́mọ kóbi fóṣì káfẹ́nu ẹ̀wúrẹ́ gbàkójẹ́ lanú bí poison adùn lórin wa gbàkójẹ́ lanú bí poison adùn lórin wa o gbàkójẹ́ lanú bí poison adùn lórin wa. èmi ni síkírù lẹ́mọ̀ tó ń sọ orí ètò ìmọ̀mọ́mọ́ wa yìí ẹ̀sìn kémi lẹ́mọ̀ tó ń singa àní gbàkójẹ́ lanú bí poison adùn lórin wa gbàkójẹ́ lanú bí poison adùn lórin wa mo ní oyin mọ́mọ́ oyin mọ́mọ́ lẹ́mọ̀ oyin mọ́mọ́ oyin mọ́mọ́ ẹnìkan ní foyin sẹ́nu kórojú mò ń fẹ́ kẹ́ mọ́ alẹ́ nìkan ní foyin sẹ́nu kórojú mò ń fẹ́ kẹ́ mọ́ síkìrù lẹ́mọ́ mọ́mí àǹdàdì wọ́n ń rí e mo gẹ̀ẹ́sọ̀ brother and sister wọ́n ń la oyin mọ́mọ́ èmi ní síkìrù lẹ́mọ́ tó ń kọrin ó ṣàmọ́ mọ́mí àǹdàdì wọ́n ń la àní brother and sister wọ́n ń la oyin mọ́mọ́ wọ́n rí kárí àgbáyé oyin mọ́mọ́ wọ́n gbọ́ kárí àgbáyé òwò ìmọ̀mọ́ rẹ́kọ̀dù mi tó ń bọ̀ lọ́nà ó òun ni switch on àní iná tọ́lọ́hun ti tàn ọ̀rẹ́dì tó ti switch on nílérí ọlọ́run ọba síkírù lẹ́mọ máa wọnú ògo lọ iná tọ́lọ́hun ti tàn ọ̀rẹ́dì tó ti switch on ìlérí ọlọ́run ọba ní síkírù lẹ́mọ máa wọnú ògo lọ oyinmọ́mọ́ lètò ètò lóyinmọ́mọ́ oyinmọ́ wìmí síkírù lẹ́mọ̀ mú endorse oyinmọ́mọ́ ẹ máa gbọ́ ẹ máa wo ètò ni ò ní regret. ẹ bá wa ká lọ ká jọ gbádùn ètò yìí. màmá mo mọ̀ wípé bí mo ṣe sọ ó ti pẹ́ tí òjò ti ń pa egun bọ̀ àmọ́ lákòótán ká fi lè ká ẹ̀sẹ̀ ètò yìí nílẹ̀ torí ẹ̀yin náà ti bá wa ṣe dmb kí ni ọ̀rọ̀ ìyànjú tẹ ẹ ní fún àwọn ọmọ tó ń bọ̀ torí mo mọ̀ pé púpọ̀ náà àwọn òbí náà fẹ́ kí àwọn ọmọ wọn dàbí tiyín kan tún jù yín lọ nígbà tí àgbà bá dé pátápátá tẹ bá tún lọ bí tí àgbà ń lọ kí ni àwọn ọ̀rọ̀ tí ẹ fẹ́ fílẹ̀ sórí tábìlì fáwọn ọmọ pé eléyìí o ẹ mú o kẹ má fi jẹun. <clears throat> Eh, ọ̀rọ̀ ìyànjú náà ò ju pé kí gbogbo wa ní ìfaradà kánà forítì ayé ìsìn yóò tẹ̀ ti tú da ìgbà kan iṣẹ́ tíátà jẹ́ tó o bá ṣe bí aláàrú lóyìnbó o ò lè ṣe bí adégbọrọ lọ́jà ọba o ní láti ní àforítì ìfaradà torí àwọn kan rò pé tán bá ti wọbẹ̀ lówó dé kì í ṣe bẹ́ẹ̀ àmọ́ ẹni tó bá lè forítì àpàdà kiri ayé agiri iṣẹ́ tíátà iṣẹ́ tíátà iṣẹ́ tó dáa ni ẹ̀yin ọmọ wa ẹ fi ojú sí ohun tẹ́ bá bá wa ẹ má sáré owó jù jù téèyàn bá sáré owó jù jù ó múyàn kọsẹ̀ tàbí ṣe ohun tí ò yẹ kó ṣe ẹ ká ní tẹ́lọ́rùn pẹ̀lú gbogbo ohun tá à ń fẹ́ àmọ́ iṣẹ́ tíátà iṣẹ́ tó dáa ni o hmm. mo fọwọ́ sọ̀yà iṣẹ́ gidi ni. mami reko mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín nínú àìráyè yín ẹ wá àyè láti wá dá àwa ọmọ yín lóhùn nípa ọ̀rọ̀ fífọ̀rọ̀jomi tó rọ̀rọ̀ bí ẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí iṣẹ́ táwọn èèyàn mọ̀ yín sí jù hmm. àmọ́ a lè ṣe kí ni a lè gba ọ̀rọ̀ lẹ́nu àgbà ká má fi nǹkan kan ṣọ́ọ̀kì ẹ̀ fún àgbà ó ní aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media ṣe ṣe ètò ẹ̀bùn ráńpẹ́ yìí pé tẹ́ ẹ bá dé yàrá ìdáná tẹ́ ẹ bá dé kíṣìn bẹ́ ẹ bá ti ń bu epo sí ẹ mọ̀ fòróró sí ẹ mọ̀ fi ata sí ẹ mọ̀ fàdùn ọbẹ̀ sí màmá ẹ má bínú pé òkèèrè mà kékeré tí a ní fún yín ní nǹkan tẹ́ ẹnu ń jẹ òun nìyẹn. kò kéré hmm. nǹkan kan kì í kéré mọ́ lóde mi hmm. pàápàá lóde ìjọhún náà gbogbo ohun tó bá ti jẹun tá a fowó ṣe mo dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ níléeṣẹ́ Oyinmomo iléeṣẹ́ náà ò ní dàrú iléeṣẹ́ náà ò ní parẹ́ gbogbo àwọn òṣìṣẹ́ tó wà ń bẹ̀ láti lè lọ síwájú tẹ̀síwájú ayé wọn òun ni wọ́n bá wà tí wọ́n ṣe ń ṣiṣẹ́ ọlọ́run bá mi gbé wọn lórí sókè bá mi gbé wọn lọ́wọ́ sókè má jẹ́ kán wáyé wá wòran má yẹ kán ṣẹrú ẹgbẹ́ wọn obìnrin wọn ọkùnrin wọn ẹ jẹ́ kán rí tiwọn ṣe ń bíbá kán rí tiwọn dì mú ẹni tó dẹ̀ ní ilé iṣẹ́ yìí náà ẹ má yẹ kó kábàámọ̀ aburú kí ló dé tí mi ti máa ṣe òun ni kó jẹ́ tiẹ̀ nígbà kí ni mo dáwọ́ lé fún ó tiẹ̀ kàn ń dùn gbà tó yá pé ọlọ́run má fi ṣàdánwò fún un lọ́lá ànábì Muhammad sallallahu alaihi wasallam. a ní rí jù báyìí lọ lórí ètò Oyinmomo fún ti ọ̀sẹ̀ yìí mo lérò wípé ẹ tún jẹ́ gbádùn ẹ̀ bá a ṣe máa mú wá fún yín orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá Ọmọbanirẹ ẹ tún pàdé mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àkọ́tún ètò ọ̀tún gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín wípé this is where we add honey to the spice of life ìwà rere òun lẹ̀ṣọ́ ọmọ ènìyàn ẹ jẹ́ ká wà rere ó dìgbà kan náà.